ihe ajụkpatakr a ụsihị ikpe ahụ mata be atuwatenụkwa maka ko isekọ obodo le to bụrụ nanị bima ọmọ fi sẹ́nu ọ̀kan nínú gbogbo ẹ̀ kò kàn jẹ́ pé gbogbo ìyànjú eléyìí táwọn ọmọ ọlọ́mọ táwọn ń gbà nínú ìgbésí ayé kò sí kan tó ọmọ màá rẹ máa gbà kò kájọ bẹ́ẹ̀ ni kò kọ́wé ló máa níta ní bàbá ọmọ yìí wọn náà wá yọjú láti pé wọn ni bàbá rẹ̀ bàbá rú èwo bàbá tó ṣe pọ́kàn bíi makalẹ̀ ni ọ̀kọ́ ma lẹ́kọ̀ọ́ ọ̀tọ́ ma bàmá ó jẹ́ èèyàn gidi tó ṣe pé ọ̀nà wúlò fúnra rẹ̀ yóò ṣàǹfààní fọ́mọlà kejì ṣùgbọ́n táwọn òbí bá gbìyànjú wọ́n fọmọ wọn sílé ẹ̀kọ́ ìbáàjẹ́ kí ó ìbáàjẹ́ wò àtòbí àtọ́mọ wọ́n gbọ́dọ̀ lọ mọ̀ dájú wípé ẹ̀kọ́ eléyìí tá a ní kọ́ máa lọ kọ́ kìí ṣe dandan ó jẹ́ pé látara rẹ̀ ni ó ti ríṣẹ́ títí àná ti gbàwé ẹ̀rí ta ìgbàwé ẹ̀rí èèyàn ó ríṣẹ́ ó lè ríṣẹ́ ó lè má ríṣẹ́ ẹni tó ríṣẹ́ kọ́ má jáfara ẹni tí ò ríṣẹ́ ó nà kọ́ má sọ àsùnpìyè nítorí pé iṣẹ́ tó rí náà tó bá dúró lórí rẹ̀ nìkan ó ṣeé ṣe káwọ́ kọ́ mọ́kàájú lò ó tún wá nǹkan míì tó tún máa ṣe pẹ̀lú ẹ̀ torí kí gbèsè ayé rẹ̀ kó lè bá a ní ìtumọ̀ ṣùgbọ́n o kọ́ wá ní táàbá ti lọ school táàbá ti ríṣẹ́ gbogbo ní tí wọ́n bá jọ gbà láàfún èèyàn padà ṣàṣìṣe èèyàn padà ṣàìdá yóò gbókọ rẹ̀ jẹ́ ó tún lè gbókọ bàbá rẹ̀ jẹ́ ó tún lè gbókọ orílẹ̀-èdè rẹ̀ gan jẹ́ eré ìjẹ́ táwọn ẹni tó ṣe é pé wọ́n jẹ́ ẹni tí wọ́n ti fira wọn ṣe wọ̀fà látàrí àṣìṣe náà ní fúláṣì wọ́n kàwé tán wọ́n gbàwé ẹ̀rí lọ́kùnrin lóbìnrin bàtà wọn á wáṣẹ́ tí wọn ò rí àbí wọn rí àwọn èyí tí wọn rí wọn ní ọtí àwọn lọ́rùn wọn wá ta gbogbo dúkìá wọn wọn tún jẹ gbèsè ẹlòmíì wọn tiẹ̀ bá náwó rẹ̀ ní wọn àgbè lọ lókèrè pé ọlọmọ ṣiṣẹ́ lọ́rùn ẹ béèrè irú tẹsẹ lọ sí wọn sì lẹfẹ lọ ṣiṣẹ́ lókèrè ọ̀pọ̀ ẹmọ yẹn wọn iṣẹ́ ọmọ ọ̀dọ̀ òun náà ni wọ́n lọ máa ṣe iṣẹ́ ọmọ ọ̀dọ̀ bí ẹrú iṣẹ́ ọmọ ọ̀dọ̀ pẹpẹ yóò forí ṣe yóò fọrùn ṣe lórí èlò ní ọgbà tẹ́bá wá wo ìṣọwọ́ kó àwọn ọmọbìnrin jáde lórílẹ̀‐èdè wa yìí pàápàá jùlọ àwọn ọmọ Yorùbá ẹ̀rọ báyìí wọ́n ń kó wọn jáde gan-an ló kọ fún wọn lọ fún wọn ṣiṣẹ́ láwọn ìlú òkèèrè ṣé bá bí wọn léèrè iṣẹ́ kí wọn lẹ ń bọ̀ wá ṣe ń bí wọn ò ní tinú láti sọ pé ṣé ọmọ ọ̀dọ̀ ni ṣé ọmọ ọ̀dọ̀ báwo ọmọ ọ̀dọ̀ tẹ máa ṣe ń bí tẹ máa bá wọn fọgbẹ tẹ máa bá wọn fọtọ tẹ máa bá wọn gbálẹ̀ tẹ máa bá wọn nulẹ̀ tẹ máa bá wọn lọsọ tẹ máa bá wọn wọn mi sí fúláwà ṣéwọ eléyìí wọn lè ṣe fún bàbá yín abẹ́tẹ̀ ẹsẹ̀ rí wọn làwọn ò ṣe rí kí wọn lè wá wá dídì gbogbo sẹ́ẹ̀rà mi báyìí wọn ní economic situation Nàìjíríà tó aburú tó bẹ́ẹ̀ náà ni torí tó bá tó burú tó bẹ́ẹ̀ gbogbo yẹn náà ni ó ti sáko Nàìjíríà yìí ẹ wá lọ borúkọ orílẹ̀-èdè yín jẹ́ iṣẹ́ ọmọ ọ̀dọ̀ ẹ ti ṣe nǹkan míì mà ọmọ bá wọn sùn. ọba wọn nílé ayé jẹ torí ẹ wọn àtọba wa padà dé lẹ́yìn tó ti nágbára tó ti nágboro lórí àti ránù lọkọ tani ó gbégbèkúgbè tó bá jẹ kí àwọn ọmọkùnrin náà bá ń ronú dáadáa sọyàwó o sọyàwó fẹ wọn á sọ pé australia ó mélòó nílùú òkèèrè wọ́n má lọ jẹ́ pé àlòkù kan eégún ìyìnwọ́ padà lọ gbé ẹ̀yin òbí tẹ bímọ náà ẹ kéè sára ọ torí pé ẹlòmíì irọ́ tó wọn pa fún yín ẹni tó wọn á dùn fún yín lẹ́sì fọmọ yín lẹ̀ wọ́n á ń béèrè pé àjọ kẹ́ńkọ́ ẹni à ó ti kọjá sókè òkun kí ni ń ṣe lókè òkun kí ni ń ṣe lókè òkun ń ṣiṣẹ́ ní ṣiṣẹ́ nọ́ọ̀sì ni àbíṣẹ́ dókítà iṣẹ́ ọmọ ọ̀dọ̀ la hawla wala quwwata illa billah nàìjíríà ò tí ì burú tó bá wọn nítorí pé tí èèyàn bá rí nǹkan tí ń ṣẹlẹ̀ ìyẹn sún ẹ̀jẹ̀ ọkàn yẹn ó sì gbọgbẹ́ ọkàn yẹn ó bàjẹ́ àwọn eléyìí àwọn ọmọ tán bí ni wọn sínú àwọn òbí wọn ń dùn jọ tí wọn bí wọn táwọn náà ni wọn lọ fira wọn ṣèwọ̀pá tí lọ fira wọn sọmọ ọ̀dọ̀ tó bá lè ṣiṣẹ́ ọdún mẹ́ta sọ́dún mẹ́rin márùn-ún yóò fi máa ṣiṣẹ́ sí ẹni tó gbé lọ tó wọn ní ní kọ́bọ̀ lápò gbogbo tí máa ti ń pa oní ọmọ gbà pété báwọn làwọn ra tíkẹ́ẹ̀tì kan àwọn làwọn mú ọ wá bí àwọn fẹ́ gba ìlọ́po bíi mẹ́rin owó tí wọ́n ná lẹ́yìn ọdún karùn-ún lòun àṣẹṣẹ máa gbìyànjú àti wówó tiẹ̀ lórí à ń sọmọ ọ̀dọ̀ yìí náà ọmọ mi wọ́n ti dájọ́ ìyàwó rẹ̀ sọ́nà o ń kọ́sẹ̀ méjì mẹ́ta láwọn kan lọ gbósì lórí kéèké ni máa ká lọ orílẹ̀-èdè báyìí kọ́ lọ́mọ ìṣiṣẹ́ náà tó a lọ jókòó sọ́dọ̀ ọ̀ǹda ọkùnrin kan kò fẹ́ jókòó sọ́dọ̀ ọkùnrin kan ó wá dẹni tí ń bẹ lọ́ǹda ọkùnrin bíi mẹ́wàá àwọn ń lò ó lòkulò ń ba ayé ẹ̀jẹ̀ èyí ọkọ tó fẹ́ fẹ́ tí wọn náà bá dúró dúró de rọ́ọ̀nì wáyàwó tẹ̀síwájú orí de lé ẹ̀yin lẹ́ bí ma o ẹ má jẹ́ kẹ́nìkan tàn láti sọ fún yín pọ́ máa ń wọ́n mú lọ bí òkèèrè lọ ṣiṣẹ́ o pàápàá àwọn ọmọbìnrin wọ́n ní iyì tó yẹ kẹ́ bá wọn sọ wọ́n ní àpọ́nlé tó yẹ kẹ́ bá wọn sọ má sọ ọmọ yín di mẹ́ta ìpín ni. obìnrin mi bẹ ọjọ́ ọkọ gan ni ti lọ ọkọ ọmọ méjì lè ọ lọ wọ́n máa bi ọkọ léèrè pé sẹ́ńdúró ẹlẹ́hà ẹlẹ́hà báwo ẹlẹ́hà ti lọ sọmọ ọ̀dọ̀ olúwa ẹlẹ́dàá kọ́mọ balẹ̀ wa jẹ́ o olúwa ẹlẹ́dàá kọ́mọ tàgbèsè ayé àwọn ọmọ wa rú o olúwa ẹlẹ́dàá kó gbogbo wa aláṣẹ́rí kọ́mọ sí wa lẹ́ni tó ṣe wípé ó tẹ̀sìn subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu.